ẹni tí òun kírun déédéé ìgbà tó bá kú ṣe alikirun sí la nǹkan tí àwọn àfáà àjẹkọyé wa ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa táríkù sọ́láàt òun ni ẹni tó jẹ́ wípé ó fìrun sílẹ̀ kò ìyẹn ni pé ó neglect ìrun tó yẹ kó kí kò kí kírun totally ìtọ́jẹ́ pé kò kírun rárá tá a sì mọ̀ pé kò kí rárá irú ẹni báyẹn òun la máa lé bẹ́ẹ̀lẹ̀ rí pé ó jẹ́ káfíìn ló máa jẹ́ kèfèrí ẹni tí ò kírun rárá taari pé kò kírun rárá bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bí odidi ọdún kan kò tiẹ̀ kírun rárá àbá mọ́sìkì rí òun ló jẹ́ káfíìr ṣùgbọ́n tó bá jẹ́ pé ó neglect irun partially ó lè máa kí àsùbá nìkan kó má kí àwọn yòókù mọ́ àbí kó jẹ́ wípé tí ìdí bá dé ẹ̀ bá ń yíd àbí tí Ramadan bá dé Ramadan àkọ́kọ́ yóò lọ fọ gbogbo ẹni ẹnu àti gbogbo gíní ẹ̀ yóò bá wọn kí nọmba wọ́n kò kí yòókù mọ́ irú ẹni yìí nǹkan táwọn afá sọ ni pé mùsùlùmí ló sì jẹ́ torí wípé the sign of denial ni pé àmì tábìlì sọ wípé ó ti kọ̀ pé òun ò kírun mọ́ sọ kọ̀ wá evidence kò fojú hàn so àlẹ́ sọ wípé kí ni o àmì pé ó ti ẹ̀ ń kí lẹ́kọ̀ọ́ kan yẹn àmì wípé ó sì gbà pé irun bẹ òun lọ́jẹ́ so irú ẹni bẹ́ẹ̀ á kírun sí i la tẹ́lẹ̀kan bá jọ jókòó pé ẹnìkan tó bá kírun ẹ̀ẹ̀kan lójúmọ́ tí ó bá ti kí yòókù kó jẹ́ kèfèrí ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́ni ẹ̀ ń sọ lẹ́nu o kò kí ṣe àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àkíkùn òní tó bá jẹ́ pé totally èèyàn ò bá kírun èèyàn ò máa jẹ́ kèfèrí mọ̀nà gbé òun kì díẹ̀díẹ̀ àṣírí kó ń kí ó sì jẹ́ mùsùlùmí ákẹrù sílá sóbí yẹn ti jẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé bí wọ́n ti béèrè rẹ̀ kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ kébì tó ṣàlàyé tètè mí wọ́n ní àkíkọ́ àwọn èèyàn kan sọ pé kò sí jòkó fún wọ́n wáyé tó bá di bí nìka àwọn èèyàn yẹn wọ́n wá lọ síbi nìka ṣé ẹ̀rí wà fún nìka ní ní tí kò wá sí fún àkíkọ̀ so ọ̀nà tí mo fẹ́ gbà dáhùn ìbéèrè yìí ọ̀nà méjì ni ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ká ní àgbọ́yé tí wọ́n bá sọ fún wa wípé nǹkan tí ká tẹ̀lé nínú ẹ̀sìn òun náà ni alkitabu wa sunna alikitaabu wa sunna tí wọ́n ní ká tẹ̀lé yìí ó tún kù nǹkan kan nǹkan tó kù náà ní kí ni ó fahamuli ulama àgbọ́yé tí àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn yẹn gangan gbọ́yé ìwọ tó wá ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn ò lè mọ̀ ṣùgbọ́n nǹkan táwọn tó ń fún ọ lákìdá fún ọ ní wípé àwọn àfa onírúurú ni wọ́n ìyẹn ni wọ́n gbé dání káwọn fábà wá fẹ́ ṣàlàyé nǹkan fún ẹ ọ wàá sọ wípé ah ọkùnrin onírúurú yìí ó fẹ́ dàrú mọ́ mi lọ́wọ́ sọ ìtí àfa mi ti gbé fún mi òun ni mò ń gbé lọ ibi táwọn èèyàn ti kọ́kọ́ ní pọ́blẹ́mù nìyẹn nínú àwùjọ tí a wà yìí wọ́n tó ti jẹ́ oní mímọ̀ má dààmú ara rẹ̀ máa wá ìmọ̀ ni má yẹn nìkan ní pé òun ló lè direct ẹ kò tó àrùkù ẹnìyẹn ni ẹni tó dẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yẹn ń gbàgbé olódo lẹ́nìyẹn ọ̀pọ̀lọpọ̀ onígbéyàn sọ̀rọ̀ lórí rédíò ti nígbéyàn ti jẹ́ onímọ̀ olódo tààrà tẹ́gbẹ́yàn bá fún iṣẹ́ báyìí pé lọ ṣiṣẹ́ ìwá tí ò ní sí ó wà náà àwọn tẹ́ ń sọ yẹn so ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ́ra dáadáa kó jẹ́ wípé ẹ máa mọ ibi tó bá yẹ kí gẹ́gẹ́ àmì gbàdá mi náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó pé àwọn èèyàn ní àwọn wrong places láti jẹ́ pé wọ́n ti ń tàpù àkídà tó yẹ pé ọ̀nà tó burú ni ọ̀nà ìlẹ̀gbà tàpù àbíkídà lọ lé kéwù kó o kẹ́kọ̀ọ́ wàá lè challenge àfáà rẹ pẹ̀lú nǹkan tó bá mọ̀ sọdẹ́gbọ̀n kan béèrè àbọ̀ kan wà ní wáàsí ó lè má mọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n má sọ̀rọ̀ ààrẹ dẹni tó ti mọ̀ sọ ibi tí problem wà nìyẹn fámùlì ulama àgbọ́yé àwọn àfáà ó ṣe pàtàkì tẹgbẹ́ àwọn ni wọ́n máa gbọ́ àwọn nǹkan yẹn àwọn ni wọ́n máa gbọ́ yé fún wa tábàtúwá yẹ pé àbá kọ́ńsídà àgbọ́yé àwọn àbàdàn ẹnìkan kan mú zọ́ irú ìyẹn ni pé nǹkan tó wà open nínú násù tó wà nínú ẹ̀rí tẹni ẹ mú wa ó kàn sọ fún wa àwa wa kí ni àpèjúwe nísìnyí pápẹ́jù nǹkan dá ń sọ lọ́wọ́ nísìnyí kàn sọ wípé fún mi lẹ́rìí ìdánábí ti jókòó tí ẹnìkan ṣe súná ọmọ so nǹkan tó ń fẹ́ gbọ́ òjú bá náà lọ kàn fún mi lẹ́rìí kan tó bá ti fún mi báyìí èmi náà ó sì bẹ̀rẹ̀ lọ́la tó irú ẹni bẹ́ẹ̀ àìmọ̀ nǹkan tí ń ṣe onídàláàmù àwọn tó jẹ́ àwọn àfáà wọ́n pín àwọn nǹkan tá a máa ṣe nínú ẹ̀sìn wọ́n pín sóríṣiríṣi ọ̀nà àkíkọ̀ nísìn o ò lè fi ṣe déédéé irun kò ṣeé ṣe nǹkan tó fẹ́ ṣe inú àkíkọ̀ ni wípé o fẹ́ dúpẹ́ fọ́lọ́run fọ́lọ́run bá fún ọ lọ́mọ ìwọ gangan ò lè takò láéláé o fẹ́ dúpẹ́ fọlọ́run ló fi jẹ́ pé tó bá fẹ́ rí tànàbí sọ ń bẹ̀ ànábì kan sọ wípé pa ẹran níjọ́ keje fárun ọmọ fún lóókọ ẹran tó pa yìí tí ọba ní ìyá ọlọ́mọ ló ní kó jẹ́ ó rí ibi tó ti rí ó lè rí bẹ́ẹ̀ ìgbàna bíbílẹ̀ ni pé bí wọ́n ti ń ṣe kóhùn ò tó dé òun ni kí wọ́n máa ṣe lọ ìtọ́kàn wọ́n ni wọ́n sọ mọ́ pé wọ́n máa ń mú ẹ̀jẹ̀ wọ́n máa ń fi ra ọmọ lórí ẹ má fẹ́ jẹ̀rọ ọmọ lórí àdìsí wa ń bẹ̀ ẹ fi nǹkan mi so ìgbà tó bá kù wọ́n ti fi kíní yẹn lẹ̀ torí pé nínú ìṣesí àwọn èèyàn tẹ́ fi ń dúpẹ́ fọ́lọ́n tẹ́ tẹ́lẹ̀ ni tí wọ́n dẹ̀ máa ń pera wọn láti jẹ oúnjẹ yẹn ni kò ní ní ti kó bọ́dà láti ẹ̀ tún máa ṣàlàyé gbogbo eléyìí fún ọmọ wọ́n wá rí gbẹdẹgbẹ́ òtún wá rí náà sùn yẹn ìwọ́n ti sọ di pé nǹkan kan wàhálà ńlá ló ń dálẹ̀ fúnra rẹ̀ o kàn create problem or com problem fúnra rẹ̀ o lérè kankan náà nítorí o lè sọ pé o sọ pé o ni pé o wà lọ gbé tí a kan wá náà àwọn àfa fámìlì làmà ẹ̀ tí wọ́n náà lè gbé jáde báyìí nàìjíríà náà ti máa ṣe ẹran dẹ̀rẹ̀ dẹ̀ tí àwọn èèyàn ṣe níbí kọ́ wá gbé ọ̀dà fà kan sọ yí pé ẹnìkan kan ò jókòó láti jẹ ẹran súná ọmọ àbí láti ṣe kankan súná ọmọ tó bá lè mú wá ó ti tán mọ̀kẹ́ni kan tí o ti mọ̀ kéwù àbẹ̀rẹ̀ tí o ti tí o tó àwọn àfáàdó ṣáájú lọ tẹ́gbẹ́ gbogbo nǹkan tí wọ́n wọn á níná tí sọ kéèyàn ó jókòó kó o ṣe kí ẹ máa gbé ìmọ̀mọ́ ìmọ̀mọ́ mọ́lìkì pé àwọn ẹ̀kọ́ wá jẹun ọ wà ní ìmọ̀mọ́ mọ́lìkì ní ẹ̀hún kọ́lá ànábì ìránṣẹ́ ọ kìíní kan ṣe kìíní kan ọgbà ànábì ìránṣẹ́ ọ gbogbo àwọn kan wọ̀nyí àìlágbọ̀yé dáadáa ni ó ń dààmú ọ̀rọ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ ìmọ̀nìkẹ́ lọ wá ẹ má rí lórí ẹnìkan tí wọn náà bá wá mọ̀ ní sọ bá wá díẹ̀ òun lè má ti wàjọdún kan àbí díẹ̀ lọ tó dùn àgbẹ̀ ó ti mọ̀ jẹ́ níyẹn lọ eléyìí ò lè dá nǹkan kan mí túmọ̀ nù Kùránì lè dá nǹkan so a gbọ́dọ̀ abala alákọ̀ọ́kọ́ abala ẹlẹ́ẹ̀kejì òun náà ní nìka nǹkan tó wà ń bẹ̀ òun náà ní wípé lóòótọ́ la rí násù bẹ̀kẹ́ gbé násù yẹn sọ wípé ká ẹ máa kóra jọ náà ó kàn ní pé ṣe ṣe pọ̀ mo lè fi ẹran ránṣẹ́ sí èèyàn gan náà pé a ó lè wọ́n ra òbíṣà yẹn náà pé kí n kó àwọn èèyàn jọ ìwọ náà o ò lè rí dàrẹ́tì pé ibi tó wá sọ pé ànábì wà ń bi nìkan kan o ò lè rí láéláé ànábì wà jókòó níbi nìkan o ò lè rí ọwọ́ à ń jẹun wọ́n ń ta ní sẹ́ni káwọn nìkan o lè rí òkèlè àwọn sọ̀hán àbà táwọn sábà lọ́rùn sí ọ. ẹ sọ ọ dara ẹ láàbù ọgbẹ́dàrẹ láàmú nǹkan tí ò yí ọ ní gbogbo gíyẹn ó wà ní dáalé lọ tá a jẹun dá sí lọ́yẹ̀ kásẹ̀ so problem nìkan lèyàn kàn create fún ara rẹ̀ kó máa tọ̀ pábọ́ bí tí wọ́n bá ránṣẹ́ so kèé dá ẹsẹ̀ rí ni pé làmúyẹ̀ fún alẹ́ òrò sọ àìsẹ̀ máa ṣàlàyé yàrá bí ò ṣe kò kì í ṣe ẹ̀rí so ẹni sinmi àyè kò kì í ṣe ẹ̀rí so ká àlejò kò níbi àkíkọ̀ ó fẹ́ dúpẹ́ fọlọ́ọ̀ ni bí wọ́n ti ń ṣe kànábí ò tó dé ó ti tú wálẹ̀ pẹ̀lú ẹ̀ àlejò kò níbi nìkan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti fi wálẹ̀ ká ṣe bọ́ bá ti rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n ká má ma ká má gbé àwọn yẹn ti ń ṣe ló jẹ́ káwọn èèyàn lábẹ́ wá ìkórira yẹn wá bẹ́ẹ̀ àwọn àfa àti wọn jókòó tí wọ́n ń da gbé ẹ̀kọ́ mọ́ra wọn kò sí nǹkan tó burú pé kéèyàn ṣe wá sí níbẹ̀ káwọn èèyàn jẹun kò sí tó burú bẹ́ẹ̀ níbi nìkan rẹ̀ kí wọ́n ṣe sí káwọn èèyàn kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn àti wọn ṣe nìkan ọ̀gọ̀ọ̀rọ̀ wa ẹlòmíì

ó ti wà lọ́dọ̀ àwọn èèyàn jù nǹkan tó fẹ́ ṣe ìbàdà ìbàdà ló fẹ́ ṣe bóun ló ti fẹ́ gba aládáwájú ọlọ́run lọ ẹ̀kọ́ kè tí ẹ̀ bá ń wọ ẹnu táwọn èèyàn àwọn ẹnu èèyàn ẹnu àwọn èèyàn ní sista nìkan sista lágbájá áà ah, mo láìkẹ́ ìbàjẹ́ gbogbo ó yẹ̀kùn gbàgbé lẹ́nu ìwọ gẹ́gẹ́ tó kàn ní pé bóun ló ti fẹ́ rí ojú eré ọlọ́run pẹ̀lú tó bẹ́ẹ̀ ṣe ó bẹ́ẹ̀ lọ́run lórí tó bẹ́ẹ̀ ṣe níwọ̀n bá wá sí ní ó fẹ́ ṣe ilé ayé yìí ò ní túmọ̀ kẹ̀kẹ́ ní ẹ̀rọ ṣe kẹ̀kẹ́ lónìí tí ń dunú lónìí tó bá dọ̀la tí kìíní kan bá dé ó ti dé náà nìyí so èlòmíì kan ti fa fọ́tò ló fi ṣe nìka àyà tó ní gbogbo ohun àtúwà ládé so kò rántí gbogbo ohun tó ṣe mẹ́rin náà gbogbo eléyìí ò ní túmọ̀ kankan reality gangan wà nínú nìka reality wà nínú ilé ayé kò sí gbọdọ̀ wà mẹ́ gbogbo kẹ́tà ń ṣe lóòótọ́ la fi ń tora wa nú ṣùgbọ́n ìdùnnú tó ga jù inú ìbàdàn lọ wà so látara bẹ́ẹ̀ àwọn èèyàn tó ń ṣe bá ti ń ṣe tí wọ́n wíṣì táìmù tí wọ́n máa ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nǹkan tí ò bára mu òun ló jẹ́ káwọn yẹn ó kórìíra wọ́n á yí mọ́ bí ẹ̀sìn wọ́n á wò pé àwọn náà rí èrì ní tó fa nìyẹn so wọn láwọn ọlọ́pàá kò fún alágbèyẹ rẹ so ọ̀dọ́rí àsìkò picture. àbúrò fọ́tò tó ń gbọ́. now so photo kí kọ́kọ́ pa wá lẹ́rìn kan náà ìkan náà àwọn brothers wa tó jẹ́ pé ó ti gbọ́ fọ́tò yìí pé á fọ́tò kìí ṣe nǹkan tó yẹ kéèyàn ọmọ yà so ó ti gbọ́ yé ni wọ́n bá mú sí yunifásitì wọ́n bá mú sí UI ìjọ náà University of Ibadan wọ́n á wò pé á ìwà wọ gan ìwà ní fọ́tò kan á ọ̀nà ọba mi wò sá lọ gbé gẹrẹ wa lọ gọ pamẹ síbi gan wa lọ yọ fọ́tò yẹn ìtọ́lá wọn bá ṣe fún yẹn ó jọ lójú kọlọ sànù wa káwọn jẹ nǹkan kan ọjọ́ wa lójú tó bá jẹ tọlọ́run ni kó kà kó kà gbogbo dáǹsì láyé nísìnyí báyìí ìfẹ́ mìíràn so nǹkan tí ò ní túmọ̀ ni kò ní túmọ̀ fọ́tò yẹn nísìnyí báyìí gbogbo ó dànù nóòtù téèyàn kọ láwọn téèyàn wá secondary school ní sẹ́yìn àti ìbúlẹ̀ ẹ̀dá sí bẹ́ẹ̀ rí gan yọ́mọ̀ òwe irú uh, ìgbé náà kí jákujàku onímẹ̀nu lè so látara bẹ́ẹ̀ ò ní gbé tọ́lọ̀ bá ní kéèyàn gbọ́ àgbọ́yé tó fún yàn lágbọ́yé nípa fọ́tò fọ́tò dáa rárá kò gba ọ̀nà kankan dáa rárá so náà bóyá kẹ́kùn sọ fún mi lè gbọ́ dáadáa. fọ́tò yíyà kò gba ọ̀nà kankan dáa rárá kò sáyè fún mi láti lè ṣàlàyé fún wa àwọn tó ṣáájú lọ ẹ̀rọ ẹgbẹ́ èrè ni wọ́n mọ èrè ni ó kọ́kọ́ wà ń gbà náà ni tó gbé igi ni wọ́n lè fi ṣe kinní yẹn ló fi jẹ́ pé àwọn èèyàn nú igi ni wọ́n kọ́kọ́ mọ wọn ò lè ya fọ́tò ńgbà náà ayé dìbẹ́lọ́ọ̀pù kò ní bí èrè rẹ̀ dáná máa gógi ní sí ara máa máa gi tẹkinọ́lọ́jì ló gùn kèsì ló di fọ́tò yàrá dìde èrèkèrè lọ gbọ́dọ̀ mú òní ó mọ̀ ya fọ́tò kí jákujàku ni tẹkinọ́lọ́jì ló ń ṣe kí ni òun ló dàgbàsókè sí so fọ́tò ò dáa ṣùgbọ́n tó bá jẹ́ wípé nínú tv kágbé nǹkan gidi la bá wò ń àbí ní orí fóònù wa lẹ́bẹ̀ẹ́ ìrìnàgé labáwò tí èyí pé ti print ẹ̀ out ni tó jẹ́ pé nǹkan tó dẹ̀ lẹ́tọ̀ọ́ lẹ́yìn àwọn òkú sí nǹkan tó burú pẹ̀lú fọ́tò tó wà ní eléyìí so wà lọ́wọ́ ara náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni birthday so so kọ́lọ̀n kó sànù wa. aláwọ̀ kọ́ ni àgọ́. o ní wà kárí ní àwọn yẹn. they are along with me. mo ọlọ́run yóò bá kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. ṣe rí àwọn tó gbé bẹ́ẹ̀dẹ̀ wa wọn ò kì í ṣe mùsùlùmí àdẹ̀rí ṣe sí yẹn lọ́dọ̀ ànábì àdọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn sọ̀hábà yẹn ló fi jẹ́ pé bẹ́ẹ̀dẹ̀ ànábì gangan táwọn èèyàn ń ṣe gan bídíà ni tí ò sí èméjì mẹ́rin kí ló dé bá lòun ṣe bẹ́ẹ̀ di ànábì ẹnìkan náà ó sì ṣe pé ẹ̀jẹ̀ hmm, ẹ bó jẹ́ náà so kálẹ̀ ṣe gidi ṣé ló dára bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dáadáa wa ọba tó ń jẹ́ ká máa dàgbà ti ń dàgbà yẹn kò ní ṣe píkì kan tá a bá ti rí pé ìwọ náà tún lékún ní nǹkan kan sí dúpẹ́ fọ́lọ́run o lè ṣe sọ́dákọ̀ ṣùgbọ́n pé ìdíkọ̀ ẹ̀sẹ̀ máa ṣàfihàn fáwọn èèyàn rí pé o fẹ́ dúpẹ́ fọ́lọ́run fọ́lọ́run ṣe nǹkan fún ẹ ṣùgbọ́n kí wọ́n lọ pé mi gbọ́dọ̀ má máàkì lọ́dọọdún lọ́run náà nǹkan tí ò rí túmọ̀ láyé bí ẹnì kankan wá ṣe ni pé ọdọọdún mi gbọ́dọ̀ má máàkì báyìí gbẹ́dẹ̀ mi. so gbogbo eléyìí àwọn tí wọ́n yà wá fún wa àwọn tí wọ́n fẹ́ ká kú òun ẹ̀sìn kọjá wípé intẹ́sìn òràn wa láàmà ṣe òun ni ọ̀gọ̀ọ̀rọ̀ wa wá nì àmọ́ àmọ́ òun wípé bóyá alẹ́ nìkan ni ó gbọ́dọ̀ send message sí wa níjọ́ birthday yẹn àwọn náà gbọ́dọ̀ send message sí níjọ́ birthday a gbọ́dọ̀ lọ ra ẹ̀bùn kan ká fún àwọn lọ sí nǹkan kan gbogbo eléyìí pátá yẹn kò bẹ́ sí mu rárá àwọn tó gbé wá àwọn kèfèrí ni wọ́n mọ̀ ń tàṣà bá àbíkọ́ mi fọwọ́ ẹ má ti jọ àwọn èèyàn kan ó ti dára wọn so gbogbo eléyìí wọ́n ní ọdúnlera sọ tí wọ́n kọ déètì sí so gbogbo eléyìí bíbá ní ẹ̀kan dààmú ara èèyàn lásán ni ẹlẹ́mọ̀ ara àwọn àfa tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olówó àbí ọ̀sẹ̀ kankan tí wọ́n tí wọ́n ṣàdúrà tí wọ́n ṣe gbogbo ẹ̀ kò mí ìpè kíní yẹn dà àǹfààní táwọn fẹ́ rí lára àwọn èèyàn yẹn ló jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ so láti <laughs> náà sọ yẹn so wọ́n ní àwọn tí wọ́n ń kó jẹ so so látara bẹ́ẹ̀ ẹ a máa ṣọ́ra dáadáa kí n gbé báyà kò kó o ṣe dáadáa nǹkan wọn ń tẹ àwọn tọmọtọmọ sí àwọn ènìyàn kí ni islam wá ṣẹ́kù fún wa báyìí àìwọ́nú islam tán yẹ́nyẹ́ ní òde kọ́ ọmọ pé nǹkan tí ní ó gan bá ní kọ́ ọmọ ní tó ní kọ́ ọ tó lẹ́tọ̀ ó pọ̀ ju kí ni ọtí lọ ṣùgbọ́n èṣù èyí tó jẹ́ yọkan yẹn ni ó máa tì ọ́ sí ẹyọ kan òun ni ó máa tiẹ̀ sí ẹ ọ̀wà ní ṣe birthday ọ̀wà ní kan wọ́n ti ní owó ya fọ́tò wọ́n ti ní mọ́ ṣe kí wọ́n á máa tó kù báyìí wọ́n ní á máa mutí wọ́n ní á máa mu sìgá wọ́n ní á máa rùtú wọ́n ní á máa ṣe gbogbo ẹ̀ èwo ló tún wá kù láyé téèyàn fẹ́ ṣe láyé dáadáa kù tó pọ̀ láyé téèyàn fẹ́ ṣe náà. Now, is this mean for someone say he or say they see something about me good or bad and that you have to do some some certain prayer on it ní pé ṣé ṣírkù ní kí ẹnìkan sọ pé òun ní ilẹ̀ sí ìyẹn ìbò yóò dá ní àbí òun dá téèyàn wá fẹ́ sábà lórí rẹ̀. náà mọ́kànkọ́ jẹ́ nìkan orí nà sí o nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ara fifty problem wà nìyẹn láwọn orí náà fún mi jọ mọ̀jẹ̀kẹ́ nìkan orí nà sí ọ tó bá ti fẹ́ sọ ni kó máa lọ sórí gbé tó o bá ti gbọ́ ó ti di wàhálà sí ọ náà lọ́rùn ó máa wò pé so kẹ́nìkan kó má rìnà sí ẹ̀ tí wọ́n bá ní wọ́n rìnà ń bì kan tí wọ́n sọ fún ẹ pé ìwọ ni wọ́n rí sí sọ pé ẹni yẹn ìrìkúrì lórí so pé èmi gẹ́ ti rìnà sẹ́ni yẹn pé nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí so nítorí ẹ kó o sọ nìyẹn lára táwọn èèyàn fi ń tan èèyàn jẹ tó ń tan àwọn èèyàn jẹ lórílẹ̀ ayé lónìí òun nìyẹn náà wà kéèyàn máa sọ pé ẹnìkan ni ó rìnà sí yàn ìtànjẹ ni so má sọ pé o fẹ́ ṣe prayer kankan lórí ẹ̀ o ti ṣe ẹbọ nìyẹn o ti nígbàgbọ́ sẹ́ni yẹn nìyẹn so má nígbàgbọ́ rú yẹn báyìí tí wọ́n náà bá dẹ̀ lálàá tó dẹ́rù bọ́ má wulẹ̀ sọ fẹ́ nìkankan wọ́n ti sọ nǹkan tó máa ṣe ká wọn mọ àwìsà tẹ́yìn kó o ṣàdúrà kọ bẹ́lọ̀ fún ara rẹ kó o tán mo máa sáré kiri pé ẹ kíní kan lé ọ lóru nǹkan lè léèyàn lóru kò sí wàhálà mẹ so ìwọ náà padà lé ohun tí nǹkan tó bá dọ̀sìn so má yẹ kí nǹkan kan máa dẹ́rù bẹ́ẹ̀ kò sí nǹkan kan ní dẹ́rù tó máa tó yẹ kó máa dẹ́rù bàyàn sí tó bá ti jí ka àwọn kúláwùsì dábà kúláwùsì dábà nurse kà á kó dẹ̀ nígbàgbọ́ nù ẹ̀ tó bá yẹ kuran ló bá máa kà sí kuran ẹ̀ ká bí tó bá wù ọ́ bẹ̀ kó o ṣe tàwa sùnù pẹ̀lú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ìwọ ọlọ́run kì í ní ìdẹ́rù bà mí ọlọ́run mẹ́jẹ̀kẹ́rù ọba yìí mọ́dẹ̀ máa sọ fáwọn èèyàn tó bá jọ máa ń yà ẹ sọ pé a ẹ a ẹ sọ ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ wá wọ́n fẹ́ pé ẹni àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí kí a má ní gbàgbọ́ nínú wọn ká sì máa sá fún wọn wọ́n sọ ibi tẹ́lẹ̀ túmọ̀ sí ká má bá wọn sọ̀rọ̀ ẹni. mi ní kẹ́ ẹ má ní gbàgbọ́ sí wọn kẹ́ ẹ sì máa sá fún wọn gbólóhùn yẹn bẹ́ẹ̀ bí wọ́n ti pè ìbò ní ọkọ. bí wọ́n kọ́ lẹ́yìn ìbò ní ọkọ. ok sísá nǹkan ni mo sọ ọ́ láyé ni akumulọ́wù ánilẹ̀dínà lámìkọ́ tìlú kò fìdí ni ọlọ́run ọba lọ́síwájú báyẹn ọlọ́run ọba ò kọ̀ fún yín kẹ bá wọn tí wọ́n jẹ́ àwọn tí èsè mùsùlùmí jẹ́ pé wọ́n èyí sábà tako inú ẹ̀sìn àwọn yẹn ọ̀tá pẹ̀ sí yín wọ́n èyí sọ pé nǹkan kan náà lẹ́jọ́ ń ṣe sọ bóde pé ìdí ẹ̀sọ́ ni pé làtẹ́dọ́ ankali yahudu anasọ́ra tá tẹ́tẹ́ bí àmì látà wọn ò lè yọnu sí ọ̀sán tí ọba ti gbé léjú tí kálukú ń lọ nílọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹjọ́ máa kíra yín pé ẹ bímọ ẹjọ́ máa ṣe gbogbo tó bá yẹ kó bá pa yín pọ̀ tó jẹ́ nǹkan àwùjọ ẹ fẹ́ ṣe nǹkan ládùúgbò ẹjọ́ máa ṣe so ẹjọ́ máa ṣe gbogbo eléyìí so gbogbo àǹkan tẹ́ ẹ lè ṣe tùmọ́ àkànjọ́ rẹ pé ò lè bá wọn ṣe wọn ò lè máa ṣàdúrà kọ́ wọn sàmí so ò lè máa ṣàdúrà kọ́ wọn sọ pé kí ni o kọ́ wọn sàmí ò lè máa bá wọn ṣe léyìn so gbogbo eléyìí wọn gbọ́dọ̀ lórí gbogbo àwọn irú báyẹn tó bá di pàtẹ́ mẹ́sìn ìyẹn ò máa divide yìí tó bá pàtẹ́ mọ́ àlà àwùjọ lásán lẹ́fẹ́ ṣe ẹjọ́ máa sọ́pọ̀ ẹjọ́ máa ṣe lánàá. na wọn ní as a muslim sister ṣé muslim sister lè bẹ christian tó sì lè bẹ̀rẹ̀ tí christian yẹn wá. broda na tí christian yẹn wá ti sọ fún sister yẹn pé àkókò ah, níbẹ̀rẹ̀ wọn ni àpò ah, díẹ̀ sí lọ́wọ́ ó máa rẹ̀ rẹ̀ yóò máa ṣẹ̀ sí ìdè mi abala méjì ni ìdáhùn mi lórí ọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ the word love gbogbo ni number one ṣe rí ẹ̀yin obìnrin ṣe rí word love so àdánwò lọ jẹ́ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin kọ́lọ̀ kó sáà lórí lórí ẹ̀ lórí lórí jẹ́ pé àwọn bọ́dà náà ti mọ̀ bẹ́ẹ̀ ní ah i love you òun náà wàá di kiri pé ah mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah do you really love me? wọ́n náà ṣe ṣe bá wọ́n ṣe ẹ̀ love me. mo ti love ẹ tó orí lọ́lá kan o ṣùgbọ́n jọ obìnrin lójú ẹ méje ó máa jọ yín lójú ẹ lọ dúró fẹ́ sìn dáadáa ẹ lọ dúró fẹ́sìn dáadáa so ẹ lọ dúró fún ẹ̀sìn dáadáa wọ́ọ̀dù yẹn wọ́ọ̀dù tó tóbi ni ṣùgbọ́n ẹ̀yin obìnrin máa ń láìkẹ̀ pé kéèyàn ó sọ fún yín kéèyàn ó máa appreciate mi ó ṣe kíní kan mi ó ọjọ́ ọkùnrin tó bá fẹ́ tàn yàn jẹ ọkùnrin náà lọ́dẹ kò ṣe kò fẹ́ tàn jẹ ṣùgbọ́n òun tó fẹ́ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ká máa sọ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àní ṣe kíní kan ọjọ́ òun pé ó ẹ ṣàjà máa ṣe náà so ẹ má jẹ́ kí ìtànjẹ yẹn ó máa wáyé ìtànjẹ yẹn ló dé irú pépé kíkí sẹ́ni ó sọ fún yẹn tẹ́lẹ̀ pé kò yẹ kó o nífẹ̀ẹ́ ẹ́ kò yẹ kó o nífẹ̀ẹ́ rárá bẹ́ẹ̀ni pé yóò wá tẹ pé òun tẹ wá fẹ́ wá bọ́ tóbi wá sọ pé òun gẹ́gẹ́ lòun wá sọ pé òun láìkẹ́ so lọ́dọ̀ abẹ́ òun gbọ́dọ̀ sọ̀ra dáadáa umu salama umu salama nígbà tí abu salama wá abu salama torí umu salama o torí ẹ̀ gba islam torí ẹ̀ ló ṣe kí ni ó torí ẹ̀ ló ṣe ó dẹ̀ mọ̀ pé wà sí sí ẹ̀ ó dẹ̀ ṣe islam yẹn dáadáa so ṣùgbọ́n kéèyàn sọ pé èèyàn sọ pé òun bẹ́ẹ̀ torí ẹ̀ gan di mùsùlùmí kọ́kọ́ sọ pé òun kọ́kọ́ fẹ́ gan náà kó lọ di mùsùlùmí yẹn náà kó máa ṣe kó wá rò pé nítòótọ́ ní ṣe islam yìí kèsè torí mi mọ́ ó ti rò pé ń lè fẹ́ wọn so ìdíkúndó wáyé ìtànjẹ lásán ni gbogbo obìnrin ó wọ́n wà easily to kí ni o to be deceived so wọ́n wà wọ́n rọrùn lẹ́gbẹ̀ẹ́ àwọn náà sì láìkì ẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa ṣé ẹ tó bá lè dúró dáadáa nù yín kò sírù gbogbo nǹkan báyìí lọ́dọ̀ àwọn sọ àbíyá àti tó ṣáájú lọ ẹ lè máa bá ọ̀rọ̀ ọ̀fẹ́ nínú àwọn mùsùlùmí sábẹ́ kan fẹ́fẹ́ nìkan ẹ wà bọ́ ọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ó wá ń sa orí ẹ̀ gbogbo kò sí ìdánlọ́jọ́ bẹ́ẹ̀ ni gbogbo tí a ta ń ka so ànábì kẹ́ sọ orí èèyàn pé òrìbó ti ṣe kí tó òrìbó ah, reality ni ó wà mẹ́ ẹlòmíì náà ni mẹ́sẹ̀gì tó mẹ́sẹ̀gì wá ti rí mẹ́sẹ̀gì báyìí gbogbo kìíní ẹ̀ ti dà gbogbo kìíní orí ẹ̀ sísẹ́mù ẹ̀ ti dà so <laughs> so látara bẹ́ẹ̀ ká sọ̀ra dáadáa eléyìí ò má fẹ̀rù ẹni bẹ́ẹ̀ o kìsẹ̀ tó lè fẹ́ rárá so mùsùlùmí gan náà ni lóòótọ́ ni àwọn àpáàn sọ wípé èèyàn lè fẹ́ alùkìtàb ṣùgbọ́n nítorí dájú náà ni pé kéèyàn má dánwò sọ ọ̀dọ́ ni pé kí ni o yọ pa àwọn tó ti dánwò láwùjọ tó ń lọ wọn ti kó wọn àtọmọ àti gbogbo ẹ sọ obìnrin máa ń padà alágbára jù yàn lọ ni kò sọ gbọ́n tẹ̀yàn fẹ́ dá sí obìnrin a máa lágbára jù yàn lọ ẹni tó máa sábà sọ sí lọ́dọ̀ àwọn obìnrin tó bá lè kó méjì mẹ́ta mẹ́rin àpá yọ máa bá tù gbogbo ẹ lọ kò ní máa ní wàhálà. wọ́n ní ṣé àbúrò ni fún ẹni tí kò lọ sí iye kiri tàbí kò tiẹ̀ nínú àlùfáà rárá láti lọ bá àwọn ilé kó sàmì òkú agbóhùn ẹ̀kọ́ bá ti ṣe àyẹ̀wò àyẹ̀wò. so aburú tó ga ni kéèyàn lọ bá àfa àbíkọ́ máa bá òun bẹ ọlọ́run má dẹrú ẹ̀wù. bẹ́ẹ̀ ni ìjọ òbí ti kẹfẹ́ gan-an nù òní pé ó gbà pé àwọn náà súnmọ́ lọ ẹnì kọ̀ọ̀kan ló súnmọ́ lọ Allahu a'lamu bimani taqa kò mí bẹ́ẹ̀ mi tí mo wá ń ṣe wá sí fún yìí èmi mo wá jẹ́ di bẹ́ẹ̀ sí gbogbo àdúgbò àdúgbò wà lẹ́lẹ́ lọ mọ́rọ̀ ti bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n ni ṣé wọ́n lòun wọ́n lòun dìtà mí ni ìwọ gẹ́gẹ́ ò ní bílífù nínú ara rẹ ọlọ́run tó kírètì ẹ̀ tó kírètì àfà ìwọ gẹ́gẹ́ wà ní bílífù wọ́n lẹ́nìkan sọ wípé ẹ̀ ẹ wo àwọn àfáà ọlọ́run wo lèyàn lọ máa bá ọlọ́run ò lè dáyàn lóhùn àwọn àfáà lọ́yẹ kéèyàn lọ máa bá ọlọ́gàn máa wòyàn rẹ ni ṣùgbọ́n àwọn tó lè bẹ lọ́run tẹ́lẹ̀ tí wọ́n fi bẹ̀ má máa rẹ jẹ ìkànnì àwọn sọ̀hábà ń ṣàdúrà lọ́wọ́ ànábì bá ti ń ṣàdúrà yẹn ó pe gbólóhùn yẹn ànábì ní pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ismu láìla àwọn ọ̀dọ́ ànábì kọ́ ló fún ẹ yà áyù yà kọ̀ yìí lára gbólóhùn tó tóbi ni so ara tó tó gba àwùjọ wa ìjẹ́ lónìí ni àníkẹ́ ẹ mọ́ sànú àwọn àfa kẹ fún wọn lọ́wọ́ torí pé àwùjọ tá a wà yìí kò sí owó lọ́dọ̀ àwọn àfa tó gbé bí wọ́n ti plan ẹ̀kọ́ yẹn ló jẹ́ kó ní problem ṣùgbọ́n kó o máa gbé kinní kan lọ pé kinní kan lẹ́nìkan fẹ́ ṣe fún ọ kò ní tó fẹ́ ṣe fún ọ àwọn náà kàn rí yín gbé ọ̀nà tá a fi lè tàpọ̀ àwọn èèyàn ní pé ká ní kinní yẹn so mọ́ máa fà kan ní pé ẹ oní ọmọ bọ́ ṣàdúà lọ́sọ̀ọ̀sẹ̀ ní ọmọ bọ́ ṣàdúà lọ́sọ̀ọ̀sù ẹ kálukú wa lọ́fíìsì téèyàn lọ́mọ bá ń bẹ wọ́n ṣe gbogbo eléyìí kò nítumọ̀ kankan rárá má lọ bẹ́ẹ̀ni kankan nínú gbogbo ìwọ ni wọ́n máa bẹ́ẹ̀ lọ́wọ́ fúnra rẹ so bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá tó wá rí pé o fẹ́ ṣe sọ́dákọ̀ o lè lọ fún wọn ní nǹkan tó gbé wọn nídìí nǹkan kà máa bu wọn ní nǹkan tó bá wù ọ́ ṣùgbọ́n wọ́n láwọn ní ọ̀bọ̀ sí àwọn gẹ́gẹ́ wo wọ́n máa ń sùn ni wọ́n ò lè ṣe tó bá ti kó náà ni wọ́n yìí mú sí ọ so iṣẹ́ tí ò lè ṣe gan ni ó gbé fún ọ wọ́n lè ní oṣù ṣé ò lè ṣe fúnra rẹ̀ wọ́n lọ́wọ́ rí dídì èmi ni kí gọ́ kí máa bọ́ ṣe kí ni so ìwọ èmi ìwọ mi so wọ́n sì tún ti ṣe àwọn nǹkan kan sí ọ̀dọ̀ rẹ̀ tó pé o ò ní lè kúrò lọ́dọ̀ wọn mọ́ ìmí ó dẹ̀ tún wà lọ́wọ́ pé yóò fún ọ ní pètì so àbí kọ́ máa so ti so sàṣọ́ra. náà ọkọ̀ ló lọ sá àwọn afá bẹ́ẹ̀. wọ́n ṣe kọ́ ọ̀sì wọ́n ṣe ok wọ́n ní ẹ tí ò bá mọ Kùránì kà kò sẹ́ni tí ò yẹ kó mọ̀ mọ Kùránì kà ibi tó bá lọ lé ké ní sùkúù wà á rí bírọ́dà tó lè lọ máa bá àbí sísá tó lè máa bá. Ah, wọ́n tó ní mọ Kùránì kà ó jẹ́ mùsùlùmí ò mọ Kùránì kà irú kínú. aburú tó ga ni kó wá wọn sọ pé owó owó bíi ó lọ àìmọye ọdún wà jáde ń bẹ ṣé tó wà sọ fọlọ nìyẹn ṣé mathematics náà sọnù sáré mi àbó ní máa sọ́njọ́ gbé dàrú kíá náà. nǹkan tó máa bá pàdé nù sáré tó bá pàdé lálìkí àwọn ò wá mójútó so ẹ gbìyànjú ẹ lọ lé kéwú ẹ dààmú fún kéwú ẹni àmì ìgbà náà ṣàlàyé fún ẹ dààmú fún kéwú kò ní kó o mọ pass kéègbé gbàdó bá ń fa tẹ̀síbá tó ń dààmú ara rẹ kó o fẹ́ ní decision ọlọ́run ló máa ń fún yẹn ó dààmú ni bí sẹ́yìn abá ti pọ̀ sí tó bẹ́ẹ̀ lóyún ti máa ń rí ṣe tó bí sẹ́yìn abá ti pọ̀ sí o fẹ́ mọ kéwù o fẹ́ mọ òwú o fẹ́ kọ́lọ̀ tó máa lọ bí iṣẹ́ kan o tún ṣe kíní kan ọmọ tí wàhálà bá pọ̀ jù fún òun ní máa ń sọ̀sídìí jù torí ẹ̀ bá pé ṣùgbọ́n ẹ̀dá ìráyè o títí títí gbogbo òfin lọ́mọ lọ́wọ́ sọ nǹkan tí òwúlò ní ọmọ ṣe. náà wọ́n ní òṣìṣẹ́ orí ọwọ́ ìgbẹ̀tọ̀ wà nípa ṣe ìṣàlẹ̀ bóyá yóò máa rí báyìí lọ bóyá máa bá wọn nínú àti báyìí lọ àti jíjà. sọ alhamdulilayi balamin kí a farabalẹ̀ sọ àtàṣáwùd lára àwọn nǹkan tí ó mú wàhálà tó pọ̀ dání nípa àmì ọwọ́ iṣu yẹn ó jẹ́ iṣu kan tó tóbi nígbà tó bá ń ṣàlàyé kíkìú fún wa a fẹ́ mi ọwọ́ iṣu kan tó tóbi ni àwọn kan gbà pé àdìsí kan wá pé láàyò àríkù ha àdìsí kan wá pé yò àríkù ha àdìsí kan wá pé láàyò àríkù ha àdìsí kan ní pé kò gbọ́dọ̀ máa mì í àdìsí kan ní pé ah. àdìsí kan wá pé kò kí í àdìsí kan wá pé ìmáàmì ó máa ń ṣèkẹ̀ẹ́ kánà pé kí ni o ànábì o kìí ṣe o kìí ṣe ibi tí problem wa wà nìyẹn àwọn kan tọwọ́ lọ dúró síbi gbé rárá èèyàn gbọ́dọ̀ ní ọwọ́ sọ ibi táwọn dúró sí nìyẹn pé ó náwó báyìí ni títí láti bàtú ti bẹ̀rẹ̀ àtáyá tó fi parí àtáyá ó gbọ́dọ̀ ní ọwọ́ pẹ́ tẹ́lẹ̀ nígbà wọ́n sáà ti sìn yẹn pé bó ti rí náà nìyẹn no problem àbí báwọn jà sí i mọ̀tẹ́ bá ṣe ìwà gbẹ̀gbìyànjú tẹ́ bá máa wí pé èyí táwọn àbá sọ wípé kọ́ máa yí yẹn ká máa yí yẹn òun ló lágbára ju pé kọ́sẹ́ pé kí ni ọ máa yí lọ sọ fún ó gbìyànjú àti máa yí ìgbìyànjú ní eléyìí wà fún un ẹlẹ́ẹ̀kejì ni pé àti wá gbà wípé a fẹ́ máa mí ọ wá kú wípé bóò la ti fẹ́ mí àti pé ibo láti mí báwo la ti fẹ́ mí ẹ̀ka farabalẹ̀ àti wípé ibo láti mí gbogbo àwọn afáà tó ń ṣáájú lọ òun ni wọ́n gbà wípé àwọn àhímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ wọn a lè fi fìdí múlẹ̀ bá a ti fẹ́ mi ọwọ́ yìí nínú wọn gbà wípé a mi ọwọ́ láti bẹ̀rẹ̀ ni tí ó fi dópin bẹ̀rẹ̀ àwọn afáà tó wá tó jẹ́ contemporary àwọn afáà wọ́n ní pé rárá kò lè rí bẹ́ẹ̀ àwọn kan sọ ibi tí a ti sọ wípé kódà àwọn kan gbàgbé àwọn kan gbé ọwọ́ yẹn báyìí ni tábàdúrà débi àṣẹwádọ́ aláìlá ìrọ̀lá ìbáyé láìsẹ̀ wà tó wà nù báyìí látò náwó sọ wọ́n ní pé a náwó yẹn àwọn kan ìbẹ̀bì kan lẹ́yìn ẹ̀ èyí ò dùn báyìí nítorí àrí ni pé gbogbo àwọn àyímọ̀ bẹ̀rẹ̀ rí ààrí nǹkan tá a lè fi fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n a gbà wípé a máa mí ibo láti wá mí òun náà ní pé ìkànnà àwọn àpá wa sọ pé ibi tó yẹ ká ti mí òun náà ní ibi tá a bá ti ń ṣe àdúrà òun ni ó yẹ kí a ti mí abájọ́ pé àsàlámù aláìkà ayú ànàbíyù wàràhmàtúlá àsàlámù aláìláà wàhálà ìbádìláì sọ àdúrà láṣẹ bẹ́ẹ̀ wọ́n ní ká mi ọwọ́ yẹn níbẹ̀ tábàdì wá débi àṣàdù aláìlá àìlàlá pé ká dúpẹ́ wọ́n yẹn dúró ẹgbẹ́ tàbí àṣàdù anáwọ̀ ọmọ rẹ̀ gbé kèé sàdúrà nìyẹn tábàdì wá sí yẹn tán mi lọ́wọ́ tábàdì wá bẹ̀rẹ̀ àwọn àmọ́ mi tó fi parí àdúrà wọn ní ká ṣe délẹ̀ kábàtúndì nǹkan kan wọn tún ní ká tún béèrè rẹ̀ náà ká tún ní ká máa sálámà so wọ́n á ní pé ibẹ̀ yẹn àdúrà láti máa mí kí ni ó ọ̀hún wọ́n á dèrè pé ṣé a kò sí ọ̀tún kò sí ní ìlera mo ń bọ̀ náà lọ́wọ́ kọ̀ọ̀kan ni so níbẹ̀ ẹni tó ṣàlàyé báwọn torí pé wọ́n gbé tá a bá ti ń ṣàdúrà àmọ́ tẹ́wọ́ nígbà tá a bá ń ṣàdúrà ànábì náà máa ń nàka yìí tó máa ń mì alahumma shahad bi anni balagtu ànábì mi ọwọ́ rẹ̀ ńgbà náà so wọ́n ṣe connection yẹn mọ́ pé ibi àdúrà ànábì ti máa ń nà kankan báyìí tó sì máa ń mì kankan yìí so látara bẹ́ẹ̀ ibi àdúrà rẹ̀ ká ṣe kí ni ó ẹ̀yẹ ká ti mì kò ní jẹ́ láti bẹ̀rẹ̀ táyà a àwọn afá àtúnjẹ àwọn afá ọ̀rọ̀ mẹ́gbà pé láti bẹ̀rẹ̀ táyà lè yóò ti mì tí ó fi dópin ṣùgbọ́n bí àdúrà yẹn ó tó fìdí múlẹ̀ ọwọ́ akú pé báwo la ti fẹ́ mì í ìtọ́gbà ni pé bó bá ti wù wá ni ká ti mì í bí sọ ni pé ẹ̀mí ẹ̀rí ẹ̀rí sì máa ṣùgbọ́n àwọn kan wọ́n rọ̀ pé bá ti gbọ́dọ̀ mí nìyí ìyẹn torí pé wọ́n wo ọ̀rọ̀ ṣé Albani sọ tí ṣé eh, eh, Munajid náà ṣàlàyé ẹ̀ eh, kí ló kọ ìkànnì àwọn student ṣé Albani náà Al-Kuwaini àwọn náà sàlàyé ẹ̀ pé tẹ́yà bá ṣe báyìí up and down nílé àwọn sọ pé èyàn ṣéèkì ẹ̀ báwọn ẹjọ́ sí èyàn ò ṣéèkì báyìí wọ́n bá ní up and down sójú kan ló dúró sí ni àwọn ní up and down pé n tó ń jẹ́ ṣéèkì kí edele yìí ló jẹ́ right hand kí ni o. right and left. sọ bọ́ọ̀dù yẹn lè yẹ́ ti lé mi so ló fi jẹ́ pé káàfáà àgbà bá sọ kankan tó wọ nǹkan táwọn mìíràn ti sọ náà àwọn afáàní ànábì tú wálẹ̀ ni pé wọ́n ní ànábì máa ń mì í so kí wọ́n wùdẹ̀ dààmú ara ẹ̀ ìbádọ́ sọ pé ibi tí ń mì mì wọ́n ṣàlàyé fún wa kábẹ̀ kan fílẹ̀ kò yí ni ká ṣàlàyé ká ṣe máa dààmú ara wa. ẹ dúró ẹ báyọ̀ bá sàlùwàlà tán ẹ dàmí ẹ̀ <laughs> wọ́n dáyà bá da omi sẹ́nu dá yọ àyà àṣàdù aláìlá yìí wọ́n ò ní kéèyàn náwó kẹ̀kẹ́ wọ́n ah, ò sì kéèyàn fún ọkọ mi kẹnu báyìí. ẹlòmíì ti lè wọlé yóò tún padà lọ pé omi àṣàdù. wọ́n ò ní kéèyàn lẹ́yìn tó ṣe gbóná òun yẹn kó gbóbẹ̀rẹ̀ wọn ti parí àlùwàlà ṣùgbọ́n kọ́ńtà ti máa nìyẹn. náà wọ́n sọ fún wa wípé ẹlòmíwà dẹ́gbọ́n ṣe tẹ̀yíyà tó bá ti parí ẹ̀ kó dáwọ́ rẹ̀ padà ṣé kó dáwọ́ rẹ̀ padà ní báyìí ni àbí kó dúró báyìí tó bá ti bẹ̀rẹ̀ tẹ̀yíyà ló ti náwó yẹn báyìí ọwọ́ ilé ìtọ̀tún yẹn ló máa ṣe bẹ́ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ìgbà tó fẹ́ mí là ń sọ yẹn ó mì wí pé kò gbọ́dọ̀ ẹ̀yin bí àwọn amọ́ rẹ̀ méjèèjì báyìí nígbà tó bá parí tán ẹ wá gbé padà báyìí lọ́wọ́ yóò ti wà ní tí yóò fi sálámà tó gbé ibi tó di bẹ̀rẹ̀ rẹ̀ nìyí tó fi sálámà bí ó ti wà ní kò yí ìfọ̀ ìṣẹ̀lú gbé lòkè báyìí wọ́n dẹ̀ tó fi sálámà sí. wọ́n ní insurance as a cause dépèsè bídí àní àbí báwo fáwọn ní the judgement lórí cause of insurance. insurance kèsì ẹgbẹ́ àlè pé kọ́ọ̀sì kan ní bídíà torí pé wọ́n lòdẹ́ ẹni ẹgbẹ́ gbà lérò ní pé ọ̀rọ̀ ẹ̀sìn olóbẹ́ tì bọ́ nǹkan tó kan nídìí ní pé tó bá fẹ́ stọ́dí kọ́ọ̀sì kan lọ wo ohun tó wà nù kọ́ọ̀sì yẹn èèyàn fẹ́ stọ́dí lọ nísìn kí ló wà nù lọ àrọ́ọ̀mù tó bá wà ń bẹ́ẹ̀ ṣé kò ní àfẹ́tì ẹ̀ tó bá mọ̀ pé ó lè mọ̀ pé ó lè borí àrọ́ọ̀mù yẹn fẹ́ gbé aláàlú ó fi ṣe òsì tó burú bẹ́ẹ̀ insurance tí wọ́n gbé lẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọba mọ̀ pé o ní ọ̀nà kan tí ó bẹ́ sí mu tí wọn náà lè àwọn náà ronú ni ni wọ́n fi gbé gbogbo kínní yẹn lẹ́lẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n tó bá rí pé àárọ̀ mú lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀ lè pé sọ pé kẹ́nìkan lọ rí di kọ́ọ̀sì kan ó wá jẹ́ pé ó ṣe bídíà so èmi ò rò pé eléyìí jẹ́ bídíà ó fẹ́ kọ́ ẹ̀kọ́ yẹn ni so èèyàn lọ kọ́ èdè kan nísìnyí èèyàn lè kọ́ èdè oríṣiríṣi láti jẹ́ pé kó lè bá àràn lọ́wọ́ fún àwùjọ tó bá wà kọ́ọ̀sì dáadẹ̀ ń kọ́ láyé kìí ṣe gbé bá kọ́ọ̀sì yẹn rí lì wúlò. so kọ́ọ̀sì tẹ́ni kọ̀ọ̀kan wá ń kọ́ nílé ẹ̀kọ́ lónìí kìí ṣe pé wọ́n fẹ́ kó jẹ́ pé ó rí pé ibẹ̀ la gbọ́dọ̀ máa gbà lọ yan kọ́ ni wọ́n torí ẹ̀ ṣèkí káàkàn sáàmù rí pé ààrẹ ní sàdúgbò kejì agbábì kan kọjá wọ́n ti ní àwọn kan náà fẹ́ ká yẹ pé àwọn. courses kan tó yẹ pé ó máa jẹ́ a kàn máa lọ ó máa jẹ́ elective tá a máa lọ yá tó yẹ pé wọ́n fẹ́ ká géèmù níbẹ̀ gan náà tí ò kì í jẹ́ course so yẹn náà fẹ́ ní school kì í pé nǹkan tó torí ẹ̀ ni ó jẹ́ kínní tó bá o lè yẹn pé wọ́n fẹ́ ṣe kó sọ pé gbogbo ọ̀nà tí ò gbà nìyí wọ́n ọ̀nà tó lè gbà jẹun fún ara rẹ̀ nígbà tó bá kọ tán ọwọ́ ọ̀nà tó lè gbà mú tán tó lè gbà mú nígbà tó bá kọ tán tó wá rí pé kò lè rọrùn o máa rí nǹkan kan tó gé níbẹ̀ nínú ẹ̀kọ́ tó o fẹ́ máa gbé ẹ̀kọ́ kan o jẹ́ àwọn ní kó o mọ̀ pọ̀ náà wọ́n ló fẹ́ gbà tí o fi ní níbinú ọlọ́run ọba. wọ́n ní ìfọwọ́sí ìlọ́wọ́tọ̀ tó fìlà kéèyàn pẹ́ nǹkan tí a ní òun náà ní wípé kéèyàn jẹ́ ọlọ́pàá a lè sọ wípé àrọ́mù ni pípẹ́ ọlọ́pàá wà ń sáwùdí so asikaru wọn dẹ̀ ń pé àwọn ti kí ni o tẹ́ jẹ́ àwọn ọlọ́pàá ní sáwùdí ọlọ́pàá wà ń sáwùdí táwọn náà ṣe so wọ́n ní àwọn forces wà ní kí ni wà ní Lárúbáwá ọ̀nà táwọn agbára ṣe ń bì ní problem tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àníkọ́ pé káwọn èèyàn mọ́ ṣe é ẹni tó bá ti láníyàn dáadáa wípé n tó ń lọ ṣe ń bẹ̀ yẹn so àníyàn tó níyẹn tó bá lè tẹ̀lé tó mọ̀ pé òun strong because tó o bá lẹ ní imán mọ́ lọ sàwọn kankan ànábì sọ fún abudari pé tí wọ́n bá ń yànyàn lóye má jọ má bọ̀ fẹ́ ẹgbẹ́ ìnákadọ̀ ẹni tó lẹ ní ọ wípé yẹn a máa weak àwọn kan wà tó strong tí gbogbo ayé ìbá padà lẹ́yìn wọn wọ́n sì máa dúró lẹ́yìn ikú sáré mi àwọn kan wà tán strong yìí ṣùgbọ́n lórí ọ̀rẹ́ gbé dádì mi ti sọ pé àwọn fún mi lówó oúnjẹ náà tí wọn lókùn ti máa ṣe báyìí ìṣe súnà kankan mọ́ sọ ẹlẹ́yìn ọ̀rẹ́ gbé kò strong rárá tábà alẹ̀ máa ń lé lásán yóò yọ jáde ẹ̀dá nínú yóò gbé ah ẹ̀yìn ọ̀rẹ́ fárúgbẹ́ gbóngbẹ́ ah ẹ̀rọ gbé alẹ̀ máa ń lé ẹ̀rọ gbé ah àbí tí wọ́n rẹ̀ wá nìyẹn so ẹni tó bá wà tó bá lẹ so lílẹ tó lẹ ó wọ́n fi tó máa lọ fi sí ọlọ́pàá kò sí ọlọ́pàá tó fẹ́ gbígbà. àìrí iṣẹ́ àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ kí pé bóyá obìnrin náà sí ó lè sí ó sì máa múra bẹ́ẹ̀ kó wọ sọ kó sì tó wọ bẹ́ẹ̀. ok ok. no. pé bí obìnrin tó jẹ́ sísá sí sólé àbáyé pẹ̀lú ẹ̀wù tí wọ́n ń wọ̀ yẹn ibi tó máa apply sí ibi tí òní ti wẹ̀wù ni ó lọ ibi kan wà lọ́wọ́ gbé wò kí wẹ̀wù sí àìdí làwọn iṣẹ́ tó máa ṣe nìyẹn kò ní wẹ̀wù yẹn rárá. ẹ̀dgẹ́ náà torí gbé kí ni o kò sí bóbi ti fẹ́ ní tìjú pẹ̀lú báwo bèrè ti wà lójú títì tí wọ́n lọ ló fẹ́ ní tìjú gan àwọn tẹ́ wọn mọ́tò gan ọ̀rẹ́ kí í ṣe àà ah, ah, bí obìnrin ti ń kiri inú ọjà ni so kó lẹ́kọ̀ọ́ ní mẹ́rìtò ó kiri inú ọjà ọ̀hán nígbà mi bàbá rìnrìn tó jẹ́ pé òun ọmọ rẹ tẹ́lẹ̀ àkíní ṣe yí ah, yóò ti dánu yìí tì í dánu nísìnyí yóò sì ti dánu lọ́sọ̀ọ́ so olóyè àná sùúrù sí mí ni wọ́n bàbá yẹn oúnjẹ máa ń bì so ó jẹ́ pé wọ́n bá oúnjẹ tọ́lọ̀ fún wọn so ló fi jẹ́ pé irú bẹ́ẹ̀ èyí ṣe obìnrin tó bá ní tìjú ni ó sọ pé abalabi tó bá dá ló tó bá dé lọ kẹ́kọ̀ọ́ bì kan wà á kọ́kọ́ study kínní yẹn náà wà á tẹ́sì bá wá síbi ẹ̀sìn fẹ́ tapẹ́lẹ̀ ọ̀nàwà ẹ̀ dìpátímẹ́ǹtì wo ni mo fẹ́ lọ nínú kinní yìí wà wá bèèrè lọ́wọ́ àwọn àfáà pé kinní kan máa tún wà nínú dìpátímẹ́ǹtì yìí bóò ni wọn á ní pé kó o ẹ̀rí ẹ̀ kó sọ pé kó o ṣe lé tó bá ti mọ̀ kéé pé bẹ́ẹ̀ àwọn akọ́ndẹ́mọ̀ ẹ̀ pé ẹnìkan kó gbọ́dọ̀ ṣe tó gbé ìwúlò tó ń wúlò fún wa kèé ṣe aláìníbrọ́dà kan tó so àwọn ọlọ́pàá ní ìkòsí nǹkan tí wọn ò lè gbà ó yà sòsùmọ́dé àbá ti pẹ́ nìyẹn tó ti gbé báyìí àpàrẹ ọjà kò fi kó tó kó dìjọ gá ẹni bá dẹ̀ fẹ́ lọ bí iṣẹ́ pólísì ni àbí iṣẹ́ fọ́ọ̀sì kan ni kó jẹ́ wípé ipò tí ó ga ni ó máa lé kó má jẹ́ pé yóò kàn wà ní abẹ́ ràlàràlẹ̀ tí ò ní lè gbé ó ti níbi tó gbọ́dọ̀ mọ́ so kò ní lè wúlò dáadáa kankan kò sí bí ẹni tó wà rálẹ̀ alẹ́ bẹ́ẹ̀ sí ìfàlẹ̀ òmùú òun kórìíra so àwọn ibi tó ó kàwé ó gbìyànjú ó strive kó lè bá a dé ibi tó ga ń bẹ̀ so that wàá lè control ìyẹn ló bí lè rí nǹkan ṣe ṣùgbọ́n lọ́gbọ̀n kan gbé kí n sáà máa rí nǹkan jẹ kó o ò lè rí nǹkan kan sí mẹ́rin. ọ̀rẹ́ ṣe